أعوذ بالله الشيطان بسم الله الرحمن الرحيم وبه إن الحمد لله نحمده ونستعينه ونستغفره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 صلوات الله وسلامه على نبينا محمد بن عبد الله صلاة الله وسلامه على من دعا إلى دعوته إلى يوم الدين مع بعض أيها الأخوة أوصيكم ونفسي بتقوى الله تبارك وتعالى قال الله عز وجل في كتابه يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال الله سبحانه وتعالى فيها للأولين والآخرين تعلموا جميعا أن أكثر الحديث كتاب الله وعلى العدل لمحمد صلى الله عليه وسلم وشرح الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فليعوذ النار أيها الأخوة أقول لكم السلام عليكم ورحمة الله وبركاته هذا هو اسمه الله الله الذي أدعو wọ́n lọ. wájú ọlọ́run àgbáyé máa wọ̀ dáadáa àwọn náà kọ́lọ̀ ní àtàrí dáadáa. Ẹ̀yẹ́ ń sọ lọ́rọ̀ ẹ̀rọ mà lórí tó àti lódodo. Ibé ìkó fi ń da jùlọ mú ọ̀rọ̀ tí a fi ń ṣẹ̀ṣẹ̀ òun náà ni àwọn ni ìwé ọlọ́run èyí tó ṣẹ́kù lórí ilẹ̀ gbogbo ìwé ní táwọn ìwé ti lọ́wọ́ bá wọn ò dàbí àdúgbò náà pẹ̀lú kùránì nìkan lọ́wọ́ bá dáàbò kùránì nìkan ni ọlọ́run ní kí ọwọ́ bàjẹ́ kó má wọnú ẹ̀ nìkan àìjọ tí ó wòrò bí ọba fẹ́ jẹ́ ní ọlọ́run tó ti fẹ́ ṣayé pẹ̀lú dáadáa tó fẹ́ kájú ọ̀run dáa tó ti fẹ́ kí ọ̀run ọ̀run kó rọrùn àwọn ìbá àti yóò lọ tó kó láti máa tẹ̀lé yìí òun náà ni ìmọ̀nàlẹ́tùwà Muhammad sallallahu alaihi wa sallam nígbà tó já sí ilé méjèèjì náà ni wọ́n sọ kàlẹ́kọ́lẹ́ ní Muhammad bí wọ́n ṣe sọ Al-Qur'ani kalẹ̀ fún náà ni wọ́n sọ súnà kalẹ̀ fún súnà yìí òlàbí gbọ́ Qur'ani yìí súnà wá wá láti wá ṣàlàyé Al-Qur'ani súnà wá wá láti wá sàmọ́lẹ̀ sí lọ́lọ́fà tó lálùkùránì súnà wá dé láti wá mú wa ní ìró nípa báwo lẹ̀sìn wa gángan báwo ló ṣe lọ́dọ̀ náà wà àdáàmà súnà tó wá ń bẹnú ẹ̀sìn yìí òun náà ló jẹ́ kí ìsìláàmù máa bẹ títí títí sáàdìkì àmọ̀ lókèlè bí ọba ti wá yọ súnà fóònù ìsìláàmù ẹ̀sìn òní yàtọ̀ sí ẹ̀sìn àwọn Yahudi ẹ̀sìn òní yàtọ̀ sí ẹ̀sìn àwọn Nàsárà torí pé nígbà tí àwọn ànábì ọlọ́run tọ́lọ̀ ọmọ aláwọ̀ yàwó sí àwọn ànábì wọn tọ́lọ̀ ọmọ aláwọ̀ nàìjíríà sí nígbà tí wọ́n yọ súnnà àwọn ànábì ọlọ́run wọn tí wọ́n yọ kúrò ní ẹ̀sìn wọn òun ló fà á tó já sí in táwọn ànẹ́bí ọlọ́run bá yẹ òfin sí àwọn ṣe kí ìjọba àwọn bá tù sí ọlọ́run bá tàbá fẹ́ rùsúnà tàbẹ́ mọ́kùnrà yìí wọ́n ní àmàwà bí ìlànà àwọn sọ̀hábà àwọn tí wà ìṣòro wọn á màbí gbọ́ àgbẹ̀yìn tó wáyé kò sí ìgbà dárúkọ ní òṣèré àtúntàwọn pè ní àdádálẹ̀ ẹ wá rí àdádálẹ̀ ní alòrí ẹni bá ń pè yẹ̀ sí ibi àdádálẹ̀ ó ń pè àwọn yẹ̀ sí ibi àlò gbogbo ẹni bá wá gbé àlò dání tó bá wá sí àrùn náà lọ́dọ̀ ọlọ́run bá àdá àwọn ní kò sí kan tí wọ́n fi sọ ẹni máa nù lọ́dọ̀ ẹ̀san jù náà lọ àwọn àbí ọlọ́run àdéjì ọlá ọlọ́mọdé àwòrán náà torí tí ó fi náà àmà ẹ̀ṣẹ̀ ìdí ìdí ó gbé àwọn èèyàn wọn náà láti kìíyàmà òun náà ní ṣíkù gbogbo eléyìí ẹni bá ti bọ́n bẹ́ẹ̀ àwọn àdúgbò àti ẹ̀sìn ikú orílẹ̀ àwọn àti ọlọ́pàá àti ìjọba ọba tó jẹ́ akọ́ sí ikú yìí tàbí ìjìnà sí ọba tó jẹ́ akọ́ bí díà yìí tàbí ìjìnà sí máa ń bí àdá ọlọ́pàá ìjìnà sí ìyẹ́ in tí ó máa jẹ́ ìbánisọ̀rọ̀ wa nítorí ọ̀rọ̀ wa lónìí òun náà ni tààrin òtòrá bẹ́ẹ̀ lẹ́yìn subhanahu wa ta'ala tààrin òtòrá لغير الله سبحانه وتعالى jíjẹ́ ìwọ̀ tí ọlọ́run bá àwùlá tó ṣe léèwọ̀ jíjẹ́ ìwọ̀ tí àdẹ́gbùra Muhammad sallallahu alaihi wasallam tó ṣe léèwọ̀ kí ni wọ́n ṣe léèwọ̀ fún wa ìmá pé nǹkan mi lẹ́yìn àgbà. Ilé ìlànà ẹni ní níjókòó wá sí mi. Ìbádà láì dàálà sábà ní tàrí wọ́n yọ látara hàrùn ọ̀nà. يحرم تحريم ó ṣe léwọ̀ ó ń ṣe léwọ̀ jíjẹ wọ̀ ẹ̀rí ìṣe nǹkan léwọ̀ kò sí fún ẹ̀dá kankan. kí ní yìí èèwọ̀ ni kò tọ́ fẹ́mẹ̀ lákàtà ẹni tí máa ń ṣe nǹkan léèwọ̀ òun náà ni ọba adẹ́gbà tó ní Allahu subhanahu wa ta'ala lẹ́yìn ọlọ́run ẹ̀kú tún lẹ́tọ̀ọ́ àti ṣe nǹkan léèwọ̀ nínú ẹ̀sìn yìí olùdarí ní àdúgbò Muhammad sọ̀rọ̀ bá wọn àdúgbò. ẹ̀sìn lọ́mọ ànábì wa Muhammad ò ní pè nǹkan léèwọ̀ àyàfi pẹ̀lú kí ìjàmbá àti pẹ̀lú àyè. wáàyí ni ànábì ń pè nǹkan léèwọ̀. Ọba bá àdúgbò lẹ́ẹ̀kan lọ. wáàyí ni ọlọ́run fi ń ṣe ìgbẹ́léwọ̀ wáàyí náà ni adẹ́bíwa Muhammad sallallahu alaihi wa sallam wáàyí náà náà fi ń ṣe ìgbẹ́ ní ìwọ̀ ilé ìjọba ẹ̀wọ̀n rí Bàbá ní àtùwà kí là ń pè bẹ̀rẹ̀. Àtùwà náà wù, in tó túmọ̀ sí ni wípé ìmá pé ẹni tó tò lọ. Lórí àlámọ̀rí kan tó bá yẹ̀. Àláwọ̀ rí wá ní ẹni tánà máa rí nǹkan kò lágbára àdíyànjú ẹ̀. Ìwá sí ẹni tó lágbára jùyàn lọ kó báyẹ̀ yẹn tú tó lé báyẹ̀ lápẹ̀lú ìjọba lápẹ̀lú ìwà. ẹni tó bá pè kó mọ ẹni tó kan láyé ó kò jẹ kọ́ọ́lì kọ́ọ́lì ẹlẹ́kẹta onítọ̀ lẹ́nu ó kò jẹ alhaj kí mo fi dábàá alhaj alẹ́bí láyé àti. tí ò ní ó gbọ́dọ̀ jẹ́ tí ń ṣẹlẹ̀ tí ò ní kú. yóò ṣe wọn wọn. bákan náà àwọn àlùfáà ní ẹni tá a pè kó bá wa yẹ ojú nǹkan àwọn ti kó nígbà ọdún ojú wa lọ ọ̀lẹ làwa gbọ́dọ̀ jẹ́ òun gbọ́dọ̀ jẹ́ alágbára wọ́n ní irun tá wà á fi kún ìròyìn ẹni tá a fẹ́ pè kó bá yẹjú àlábà yìí wa ó gbọ́dọ̀ jẹ́ zúùrù wá sí à sí à rámbà ó gbọ́dọ̀ jẹ́ ni sí ìkẹ́ rẹ̀ ó gbọ́dọ̀ gbòòrò níkẹ́ tọ́pọ̀ máa ń wo àwọn táàkà táà gbọ́dọ̀ rí láàrin ní sáàpè kó bá bí àbùkátà wa alákọ̀ọ́kọ́ alùkọ́ọ̀lù ẹlẹ́ẹ̀kejì alùkọ́ọ̀lù ẹlẹ́ẹ̀kẹta kẹlẹ́ẹ̀kẹta alhaji alẹ́bí láyàmọ̀tì ẹlẹ́ẹ̀kẹrin zuu wà sí ẹ̀dí ìmọ̀ zuu wà sí ẹ̀dí ráhmà ó kò jẹ́ sí kẹ̀lẹ́ gidi jẹ́ náà tó fẹ́ ní kẹ̀lẹ́ àwọn ìfáàtì tá bá wo àwọn ìfáàtì mẹ́rin yìí àwọn àwùjọ mẹ́rin tá dá lówọ̀ yìí ǹjẹ́ ó ń bẹ fún tá dá lórí ilẹ̀ àbí ẹni tó dá lórí ìlú á rí pé àwọn èyí tá a kà yìí kò sí fún tá a dá alùkọ́ọ̀lù tánijẹ́rẹ́ jọ̀nà alùkọ́ọ̀lù tánijẹ́rẹ́ jọ̀nà alùkọ́ọ̀lù tánijẹ́rẹ́ jọ̀nà zuwa fiye rahama tánijẹ́rẹ́ jọ̀nà bàbá mi kọ́ ọ yé àlá ló ní àwọn ọ̀gbìn mẹ́lẹ̀ náà ajá sí pé kò sí lórí ilẹ̀ níta lọ sí ilé ìjọba tàbí máa pè ìbára ìbára ìṣàárẹ̀ ó kún bọ̀ tó wá làbá ilẹ̀ ìjà kí ni ìdájọ́ ìyìn máa pè bí ìlẹ́yìn ọ̀nà tàbá ndu mọ̀ọ̀dú ọ̀rọ̀ wa yìí a rí tí a ti gbọ́ yé ń bẹ̀ wípé ìmá pé nǹkan ní ìlẹ́yìn ọlọ́ọ̀bá aláàrù àwọn ọ̀rọ̀ wọ́pọ̀ àfi yìí fákọ̀dẹ̀ aṣọ́rọ̀kà ní àwọn àlùfáà ní ẹ má jìyàn sí ìjẹ́lé fèrè rẹ̀ ẹ má jìyàn sí ìjẹ́lé fèrè rẹ̀ ẹni bá ti rí nǹkan lẹ́yìn ẹni ọ̀nà kò sọ́dọ̀ kan dáàbò ju kèlèrè náà ẹni tó bá ń ṣàtúnrà sáwá ń gbọ́ nínú àdúrà rẹ̀ yìí pé ọlọ́ọ̀kọ́ ló ṣe jẹ́mà ọlọ́ọ̀kọ́ ló ṣe wọ́n ní kò lórúkọ méjì ní ooo kèfè nínú àwọn ọmọ wọn pè é ní àṣẹ lábàárà yìí máa ṣàdúrà bí ò bá pẹ́ni tó ẹjí àpè rẹ̀ sí kèfè rí àwọn olúwa ti ara ìwáhùn ìdìbò wọ́n ní gbogbo ẹni tí ó bá ti jẹ́ lóṣù lọ kò sí ni ẹ̀rí nínú àdámọ̀ ilẹ̀ àṣírí fún fìdùá yóò máa ṣẹbọ níbi ìmáṣẹ́lẹ́ níbi àdúrà tó bá ṣe torí pé mùsùlùmí nìkan lẹ́yìn tí ń pe adẹ́dà. torí ìpè adẹ́dà yìí inú ìsìláàmù kan ló wà. wọ́n ní gbogbo ẹ̀sìn tó bá ti yàtọ̀ sí ẹ̀sìn ìsìláàmù àwọn àdúgbò àti ẹlọ ohun tí wọ́n ń pè lẹ̀ ẹ̀dá ni. gbogbo ẹ̀sìn bá ti yàtọ̀ sí ìsìláàmù ìtú wọn pè lẹ̀ ẹ̀dá ni. wọ́n nítorí wípé wọ́n nítorí wípé ìpé àlá ìbádà ni kílẹ̀ rí wa ọlọ́run aláàbò àánú wàtàálà ó ní àmúnà al-Qur'an al-Karim Suratul Baqarah àyà 186 قل أعوذ بالله من الشيطان الرجيم وإذا سألك عبادي ọlọ́ni wà ní dáta alákà ìbára àmì báwọn ẹrú wa àwọn ẹrú ọlọ́run bá tó wọ́n wọ̀ hàn máa ṣẹlẹ̀

ipe ọlọ́run ọba ọba tó súnmọ́ ni ẹ máa wò ọlọ́run ọlọ́run ò sí kí n tẹ̀lá òun súnmọ́ nínú ọlọ́run ibi tó ń súnmọ́ wa dé sọ wa yìí òun ló súnmọ́ wa jù abẹ́ ẹ̀kọ́ jẹ́ mẹ́ta ọlọ́run òun ọlọ́run kọ̀ ní. ọlọ́run kí lòun fẹ́ fi kọ̀ ní ìwò òun ṣe pẹ̀lú ọmọ èdè ènìyàn tó ń dá òdì ìmúdá wá dáì ilá àjà á ní. ọlọ́run ló ń pọ̀ ìpè gbogbo àwọn tó bá ń ọlọ́run gbọ́ àwọn ìfà ní nínú ayà yìí tààkà yìí ọlọ́ọ̀bá láti àwọn òròyìn kan nílẹ̀ fún ara rẹ̀ alákọ̀ọ́kọ́ kọ̀rí ìbò àkọ́kọ́ ẹ̀kẹ́ǹdì ọlọ́run ilẹ̀ fún ayé pé àwa o kí la jẹ́ sóhun ọlọ́run ìbáàjì ẹni máa ń pe àlá ábùkù ìbáàdìlà wa ẹrù ọlọ́rin wa kí lọ́lọ́ wa jẹ́ sáwa náà yóò gbọ́ kí lọ́lọ́ jẹ́ tí wa jẹ́ wá fẹ́yí ọ̀gá wa àwọn ẹ̀rẹ́ sí ìgbọ̀fẹ́ ló ṣe máa ń ṣe bí wọ́n ní ọlọ́run dáwà yìí pé òjì kò dáwà dàdáyé ìlàjà àná. ajá ti pé asọ́mọ́ ọlọ́run ọlọ́run gbọ́. ọlọ́run ṣe ìbá sùsámọ́ fúnra rẹ̀ ibi òun ṣe kí ni òun ń gbọ́ nígbà tá ṣe kí ni tá ń fi òun òun ń gbọ́ bá ṣe ń fi òun. ọlọ́run á fún wa ní àwọn ṣáwọ̀t tó wọ́n máa ń ṣe tààrà bẹ̀rẹ̀ ọlọ́wọ́n ti bá jẹ́ tààrà ìwò orí wà ìlú pẹ̀lú yìí ọlọ́run ẹ̀yìn náà tẹ́ẹ̀ ń pè mí tẹ́bí náà bá pè ẹ̀jẹ́ pè mí kẹfìlà nígbọ́n lónìí àwọn ìlànà wọ́n ń retí ìtọ́lọ̀ ló ló ṣe àmọ́ ìtọ́lọ̀ bèèrè lọ́wọ́ wọn wò fún ọlọ́run wọ́n gba kápẹ́ àmọ́ wọn gba pé fàdíyàtà ìdìbò rí wà nínú ìròyìn wọ́n ń pè ọlọ́run àmọ́ lọ́n tí wọ́n ń pè ó ibi tọ́lọ̀ bá náà ń pè àwọn náà sí àwọn òṣèkè ìjọba àwọn ìbáyìí bèbè ìtàsí wípé wọ́n wà nígbà kan ní ọba tí wọ́n ti dín ní ọba tí wọ́n ti rò ìdí táwọn ẹ̀ ṣe ń èyí tí ò ní dáhùn kò ní ṣe pé kò gbọ́ ó ń pọ́ àmọ́ tóhun náà ń béèrè àjẹ́ kiri japan àwọn ìrọ̀fọ́ lórí òṣìṣẹ́ táwọn ìfẹ́ adẹ́bùwà muhammad adẹ́bùwà àdúwà wọn ìbáyẹ̀ àlẹ́bìnrin èrí àdúrà ní ẹ̀sìn ní tí àlẹ́bìnrin èrí àdúrà jẹ́ ẹ̀sìn ìtọ́lá ti wá pè lẹ́sìn ọdún olówó ìtọ́lá ti pè lẹ́sìn kìtàbù láti òwò ìgbẹ́ bá ti pèlẹ́ sí àádá òwò àṣà òwò ìgbẹ́ bá ti pèlẹ́ sí kọ́lá sí owó lọ́rẹ̀ kọ́lá lọ́wọ́ wà kọ́lá rọ̀sùn lọ́wọ́ ló já ń pè àwọn èèyàn ń ṣàdúrà lónìí wọ́n ládùn àwọn ògbà nítorí pé ọ̀pọ̀lọpọ̀ ní ìtò ṣàdúrà áádà ló fi ṣàdúrà àṣà ló fi ṣàdúrà ẹ ti rí pé àwọn èèyàn pàṣẹ ṣàdúrà nílòtọ́ nígbà tí ẹgbẹ́ ṣàdúrà tó wá lọ gbé ọdún ṣìdáàbù tó kọ́ fi yọnu tó wá kú tó wá lọ fi ń tàjẹ kí ẹ mọ̀ pé àṣà ló fi ń ṣe àdúrà ṣàdúrà wọn bàjẹ́ náà torí gbà torí bí àdúrà fúnra rẹ̀ kí ẹlòmí ti bẹ kìtàbù ráàbù lómi ìjàdùwà àwọn tó fi kìtàbù ráàbù ìjàdùwà àwọn tó wọ́n máa ń nǹkan ipé tẹbá ṣe báyìí wọ́n náà máa ń wọ́n àgbà ìjì fáwọn èèyàn 313 1111 kìtàbù ráàbù ìjọ sọ́ọ̀sẹ̀ ni ẹmọ ṣàdúrà rẹ̀ kìtàbùrà sí aṣọ fún ní ẹwọ̀ tí bá fẹ́ ṣàdúrà yìí kìtàbùrà sí àdúrà ìjọba fẹ́ ṣe o ẹmọ́ ti sọ̀rọ̀ tẹ́lẹ̀ kankan láàárọ̀ kan tí ó ṣe o kìtàbùrà sí gbogbo àwọn eléyìí bí yàn bá ti ń ṣe pẹ̀lú àdúrà tó ṣe ọ̀rọ̀ ẹ̀dà jẹ́ tó kọlu sínú torí kí ni ànábì ní àdúwà wú wọlé ìbádà ànábì ní àdúwà àdúwà ẹ̀sìn ní ẹ̀sìn àdúwà àdúwà ẹlòmí kọ́lá ṣéhùn náà ṣe kí ni náà àdúwà ẹ̀rí kọ́lá ṣéhùn náà àdúwà ṣe sọ́ ẹ̀ lábínú jẹ̀mọ̀ gbogbo àwọn kútùbà kútùbà tẹ́ẹ̀rí kọ́lá ṣéhùn náà àdúwà kútúbà yàtí kútúbà mọ́lẹ́kù kútúbà ìdáwákà kútúbà wáfíà kọ́lá ṣe wù máa fi kitab máa fi ìdẹ̀lì ìdìnà kitab wàlá fi súnà ẹ̀ẹ̀mí bánú kitab ipe ẹbá ti àtúrà sọ́bá ẹbá ti ka tíwájú ìyá sí òkútúbà ẹ̀lẹ́lẹ́ ẹ̀dùnmọ̀gẹ́ máa lọ àdìgẹ̀lẹ́

kí ló fi wájọ́ náà wá sínú ẹ̀sìn kọ́ọ̀dá ṣeun ẹ̀rù kó tọ́tọ́ pé bàbá wa ló ṣe kí ni ló fún wa ṣe kí ni máa fún fún ọdún ọdún olóṣe kí ni olóyè àṣírí yìí fún wa ìdáwọn afọ́ àfihàn gbogbo ìlú sáré orí pọ̀ kò àṣàrìrò Allahu wa rasuluhu ẹni tí máa ń gbòfin ẹ̀sìn Allah àti àlẹ́wà Muhammad kan ara kọ́lá ṣe ń wù òun náà ní wípé àdúrà ilẹ̀ lábẹ́ ṣe o àti kẹfẹ́ràn kò dájú àkàn tó lè yẹ ẹran mọ́ ìsìnkú kò sí àdúrà kan tó lè kiri jama tó lè lè ẹran nínú ẹ̀sìn islam sọ́dà kọ̀ ọ̀tọ̀ àdúrà ṣíṣe ọ̀tọ̀ káwá ní àyà báyìí kábóka pa gbogbo àwọn nǹkan wọ̀nyẹn wọ́n ní ìbáṣe ìlọ́wọ́ agbára ìwò náà òun náà bí máa mo lẹ́sìn máa tó kù sí mẹ́jì ìbádàgbà ìgbà ààrẹ wọ́n lè dájọ́ àdúrà nínú ẹ̀sùn wa àtẹ̀lé في كتاب الله سبحانه وتعالى الذي الذي حرم وهذا غير الله سبحانه وتعالى الذي أرم الذي أرم دعاء لغير الله سبحانه وتعالى kí wá ní àwọn ẹ̀rí nínú alùpùpù èyí tó ṣe wípé ó ṣe léèwọ̀ fún wa ìmá pé nǹkan ní lẹ́yìn ìtàníjẹ̀ náà lẹ́yìn aláàbò alùpùpù ṣe ọmọdé àdúgbò ló dára ẹni tí ẹ bá ti rí tí ò bá ti pè ọlọ́run lẹ́yìn ọlọ́run gbogbo táwọn míì bá mú pè lẹ́yìn ọlọ́run ìkànnì kan ló jùlọ lára òní òní ẹni bá ti fi ọlọ́run bá lẹ̀ tó lòun ní pè é tó wá ní nǹkan nílùú fẹ́ pè lẹ́yìn ọba adẹ́dàá àwọn àlùfáà ní nǹkan nínú nǹkan méjì tí mo fẹ́ dárúkọ yìí orí ọmọ jẹ́ kíni jẹ́nà orí ọmọ rẹ̀ nígbà ká fi ẹ̀yẹ àbùdá ẹ̀rù ọ̀nà tàbí ká fi ẹ̀ní àpòlùmọ́fẹ́ ẹ̀rù ṣà tàbí àpòṣẹ̀ntọ́ ẹ̀rù kájẹ̀mọ́ ẹ̀rù ìṣù ọlọ́pàá náà sọ àrùn ọ̀hánà ọlọ́pàá yá sí lè ní àrùn ọ̀hánà sọ́lọ́tò nìsá ayàwó tẹ̀mùtí tí wọ́n mú tí ọlọ́ni أعوذ بالله من من دونه ọlọ́ni ẹ̀rí in tí ẹ̀ ń pè in tí wọ́n ń pè lẹ́yìn ọba tó dá wọn èyí tí wọ́n ń pè lẹ́yìn ọba tó ṣe níbi ọba tó dá wọn ìdá ọlọ́pẹ́ jẹ́ àmọ̀ pé àwọn kan bẹ nínú ẹ̀dá wọn táwọn ò pé àlá tó yẹ pé nǹkan àti làwọn jẹ́ kí ni làwọn ń pè ọlọ́wà ní àwọn tí ò pè wọn ọlọ́ ni tí wọ́n ń pè ní ilà ìnáfà ọlọ́run ní kò jẹ́ kankan àyàfi nígbà tí mo fi pè wá hàn àyàfi tí wọ́n pè ní òòṣà. iṣẹ́ ìpè lẹ́yìn àdá kò jẹ́ ìkànnì ojú òòṣà lọ ẹ̀rọ ìlú bàbá onífá tí ò sí àlá kí ló náà ṣẹlẹ̀ náà ẹ̀dá ẹ̀rọ kò gbà nípa bàbá ọlọ́sùn tí ó bèrè fún àlá kí ló máa pèjọ náà ẹlẹ́yọ̀ tí ó máa pèjọ náà oníkùnrin tó kí wọ́n pèjọ náà kò ṣàlẹ̀ wà ìyẹ́jú ohun ọlọ́dẹ àti pé pé tún pè lẹ́yìn àlá ilá àṣẹ ìtọ́ náà màrídà ọlọ́dẹ tí wọ́n tún pè lẹ́yìn àlá kò ṣe ẹni tó ń sin òṣà òòṣà tó ń sìn àwọn àǹfààní kò déédéé sí ìpìlẹ̀ rẹ̀ ní wípé ṣàìtọ́ọ̀nù ló ṣòòṣà yẹn ní ọlọ́run fún òun ló gba ìjáná rẹ̀ ó ṣe lọ́sọ̀ọ́ wá àtàná rẹ̀ ó jó dáa lójú lòun fi wá rí pé òun ò rí láàkáyè ti kó máa pe ọmọ adẹ́dà tó wọn ò bójú rí ìdí ó bá láàká yòówù mi ni pé kóhun wádìí kan kóhun máa takò sí kóhun máa borí balẹ̀ fún kó máa wá bèè lọ́dọ̀ rẹ̀ yí pé nǹkan yí o mo fẹ́ o kó sì máa rò pé kí ni yẹ́ jẹ́ kí ni kó ṣe fún àbúkù tààdé ṣẹ̀rí tí ó sábà gbóná dáadáa ṣẹ̀dọ́kọ̀ ṣètọ́nù ìwé jẹ́mọ́ knowledge gbogbo àwọn ẹlẹ́bọ pátá òòṣà tí wọ́n ń sìn ṣàìtọ́nù ló ṣe lẹ́ṣọ́ fún wọn wọ́n wá ń sọ fún pé báyìí kí ni ẹ jẹ́ ṣíṣe pẹ̀lú ọ̀lọ́wọ́ tá ní jẹ́mọ́ ìrànlọ́wọ́ èṣù lóbìjá sí pé ilẹ̀ àmárọ̀ ìmọ̀rọ̀ sí àyàfi pẹ̀lú ìyọ̀dọ̀ ọlọ́run lẹni tó ń ṣe òjáde sí ọlọ́run àgbàtọ́bá tó wá rí oúnjẹ ẹ̀ tó gbajúmọ̀ lápára rẹ̀ ẹni tí ó ṣà ṣàìtọ́ ọ̀nà olórin fún olórin fún ẹ ló ń tó kò sí di

tẹ́gbọ̀ pé èṣì ló fi ṣọ́nà jẹun ọlọ́pàá láàrín àrùn ọ̀dá alá wá jẹ́ àmà pé gbogbo àwọn èṣù tí àwọn èèyàn sì ní gbogbo èṣù tó lọ tókù sí bí ó ṣàkọ̀ọ̀kan táwọn èèyàn ní fi òṣà ní làánàwòmọ́ làánàwòmọ́ ọlọ́run ò ti làánà àwọn èṣù èṣù tó kò sí ní káwọn ọ̀sán ti yìí ọlọ́run ní ẹni kí ni jàmbá ẹni gbé ìlú sí kẹrin bọ́lá ọba ti wá làánà èṣù tó bẹ́ẹ̀ di òògùn táwọn èèyàn fi ṣe kí ni tí wọ́n fi ń sìn kí wọ́n láti bọ̀ bẹ́ẹ̀ tó ṣe ìgbóhùn fún ara rẹ̀ ajásùkò náà pẹ̀lú àwọn ọkùnrin tó wò nígbàtọ́lọ̀ wá ńlá ní ìṣù tó kó sára àwọn òṣàpọ̀ kan táwọn ọ̀rọ̀ forí balẹ̀ fún kí lè ṣùwá sọ wà kọ́ọ́lá látàfìdánà ní ìbáríkà nà sí bá mọ́kùnrin tọ́ èṣù ni ó ti dá bá wọn lọ ṣèbọ́ òjíṣẹ́ lórí ibú náà àkùwá níwà láàánú Ori èmi náà ní ṣe aláìmọ́ máa mú nínú àwọn ẹrú rẹ̀ nàbí ìbàdàn ìdí kan mọ̀fòrúkọ̀ tí ti kádà lé lórí pé màá mú ìyìn wọn màá rí wọn mú afọwàpọ̀ sáájà nígbà tó fẹ́ sẹ́lá yáyà yìí pé láàtà àfìzánà ní ìbáàdìka nàṣíbà mọ̀fòrúkọ̀ wọ́n ní lè tọ́lọ̀ bá kú àwọn tọ́lọ̀ bá àwọn ìwáyà kan wá 100 ìwáyà míì wá 1000 ibi tẹ́ fi rí pé òdodo ni ọ̀rọ̀ ọlọ́run wọ́n nínú àwọn 100 yẹn tẹ́gbà tọ́lọ̀ máa bẹ́ẹ̀ fà àwọn ẹni títí ẹ̀yọ ẹnìkan ní lọ́lọ́wọ́ yíyọ gbogbo àwọn 99 tó kù iná lọ́lọ́wọ́ kò wọ́n dàbí ìṣúná ẹni ìṣúná

àwọn ìfà ní ayà yìí lọ́jọ́ àmà pé èṣù táwọn èèyàn sì tàbí òṣà táwọn èèyàn jọ́ sí fún ọlọ́ọ̀tí lágbàá ẹlẹ́ẹ̀kejì tó fi mọ̀ pé àléèwọ̀ ni kíyàn sí nǹkan ní kíyàn máa ń pè nǹkan ní lẹ́yìn alìjàmá lẹ́yìn aláàbò ààrùn ayé àkọ́kọ́ta àpà ọlọ́run tí wọ́n ń pè lẹ́yìn ọlọ́run kò jẹ́ ìfẹ́fẹ́ ju òòṣà lọ tàbí ṣàìtọ́ ọlọ́run wá sọ́dọ̀ ayé àti nínú alùpùpù tó wá tó láàrin ọlọ́run bá ní ní ìlú nílá ọlọ́run yẹ gbára pé ṣáà máa fi ṣáà máa ṣe nǹkan ní lẹ́yìn kí ní lẹ́yìn àlá máa láyá fáúnà in tí ó lè ṣe wá láǹfààní wà láyá dùnrúnà bákan náà in tí ó lè fi nira kàn gbogbo ń táwọn èèyàn ń pè lẹ́yìn ọlọ́run kò kò sì lè láǹfààní wá bá wọn ẹ wá sọ sí gbogbo ẹni tó ní ilé tóun kọ́ òòṣà òun ló kọ́ fóun mọ́tò tóun rà òòṣà òun ló jẹ́ kóun ṣe kí ni kóun rí rà àbí dáadáa tóun ṣe rí ayé òòṣà tóun sì ló sún òun ẹbí náà ẹ sọ fún ibi ìrọlùpàá tó bá ní báwọn olùkọ́ ṣe kú lọ àwọn àlùfáà ní ẹbí lọ́wọ́ rẹ̀ wípé ilé tó kọ́hùn tó wáyé bí ó ṣàlókọ́ fún ọ búlọ́ọ̀kù tó fi kọ́ iyẹ̀pẹ̀ tó fi kọ́ sìmẹ́ntì tó fi kọ́ gbogbo tó fi kọ́ lè ta ló dáa adáàrí ẹ́sẹ̀tì ọmọdéyàn kọ́ láyé wá dárúkọ ẹ́sẹ̀tì tó ṣàlókọ́ tó wà lọ fún ẹlẹ́ẹ̀lẹ́ tó wà lórílé ọlọ́run náà ló fún ní súnjẹ́ ṣèjọ́ tó kàtàrà káyè ìlú tó já sí pé òòṣà ò lè parí kò sì gbogbo táwọn èèyàn pè lẹ́yìn ọlọ́run aláṣọ àwọn ọ̀nà rẹ̀ kò ní dáadáa kan tó fẹ́ ṣe bí ìlú bá bí wà lábá ń ṣẹlẹ̀ sọ́bá ní ẹjá fi orò ẹ̀tún táwà láàrẹ̀ ẹ̀rùn kí kún wà látúwà lẹ̀ torí mú orí alábá mẹ́ ṣe fún wa mú sí nípa mú kàn wá mú sí fara rẹwà ọlọ́wà ní wà lọ́rọ́dù aláàpọ̀ bí náà bá dà ní àdáyìnà ọlọ́ni ẹ̀rí àwọn òṣàyí bẹ́ẹ̀ bá ti ń jọ́ fífún wa wọ́n padà dá yín padà sí ipò kèfè yìí lẹ́yìn gbàtà sí pọ̀nà wọn ẹni bá ti yóò kí ní ó padà sí jama tàbí kèfè yìí lẹ́yìn tó ti jẹ́ mùsùlùmí torí pé wọ́n máa di àwọn nǹkan kan léèwọ̀ fún ọ ìdọ́lọ̀ òbòṣe kí ni tí bá ti lésù múlẹ̀ èyí ó ní mọ́jẹ̀rànmá ẹ̀rọ tó bá ti dín àfẹ́lọ́ bí bọ́ọ̀lù kan tó bá tó yá yóò tún ní ẹ̀rọ bíbọ̀ mọ́jẹ̀rànmá ẹja ni ó máa jẹ́ tó bá tó yá yóò tún ní ẹja tó jẹun mọ́jẹ̀rànmá ìpín ni ó máa jẹ́ tó bá tó yá yóò tún ní ìpín tó jẹun mọ́jẹ̀rànmá ẹyin ni ó máa jẹ́ tó bá wáyá yóò ní mọ́jẹ̀ kẹlẹ lẹ́nu ma mọ́jẹ̀ nǹkan lẹ́nu mọ́ nígbà tí ẹ̀mọ́ wá ń lówó tí wọ́n pẹ́tọ́ sílẹ̀ tí ó lè jẹ́ le tó rà kúnmí kò lè jẹ́ wọ́n tó kò lè kò lè fi ẹ̀dìyẹ lẹ̀ kò lè jẹ́ ẹ̀dì àràwọ̀ kẹ́lẹ̀ kò lè jẹ́ kí wọ́n lọ kí láǹfààní wọn tó wá dé nǹkan kí nìkan láyé ní máa ń padà sọ̀yẹ̀ di kèfèrí ni lẹ́yìn ìgbà tọ́lọ̀ ṣe kí ni tọ́lọ̀ ti bọ̀nà mẹ́dá ọlọ́ni báyàdà àdẹ́yìnà lọ́wọ́ lẹ́yìn ìgbà tọ́lọ̀ ti bọ̀nà mọ́wá bí ọba ti lọ ń ṣóògùn àti tó lọ ń ṣẹbọ́ ìdíṣẹ́ ìtọ́rùn-ún ọlọ́ni kálẹ̀ rí ìsàwà àjájú oṣẹ́ ìkọ́ọ̀nù fi àrùbì kìrọ́ náà lẹ́hù ọlọ́ni wà bẹ̀rẹ̀ gẹ́ bí èèyàn kan ẹni bá ti lọ ń pè ìkan nílẹ̀ ọlọ́run ọlọ́ni ó dàbí ẹ tíṣẹ́ lórí ilẹ̀ kìrọ́ náà lẹ́hù wọ́n lẹ́nu tọ̀ wọ́n ní ojú ọ̀nà ló ń tẹ jẹ́jẹ́ o nígbà tó dẹni tó ń pe nǹkan ní ìlẹ́yìn ọlọ́run ṣèǹtọ́n bá sọ̀rọ̀ ẹni tó ti ń kojú ọ̀nà lọ báyìí tó ti fẹ́ lọ́ ẹ̀sìn nígbà tó dẹni tó ń pe nǹkan ní lẹ́yìn tani jama lẹ́yìn àlá ṣèǹtọ́n bá sọ̀rọ̀ àwọn ìfáà ní à ń gbọ́ nínú àyà yìí pé àkọ́kọ́ ṣẹ̀ìsọ́ọ̀nù àti gbogbo táwọn èèyàn pè lẹ́yìn ọlọ́run kò lágbára ọ̀lẹ́ni ẹlẹ́ẹ̀kejì ìyẹn òsì ní máa pè ìfẹ́ mi lẹ́yìn ọlọ́run bó bá jẹ́ mùsùlùmí ẹ̀tẹ́lẹ̀ yóò di ẹgbẹ́ gẹ́gẹ́ ní ẹlòmìsọ̀rọ̀ ọlọ́run wá ní ẹni tó sọ̀rọ̀ iṣẹ́ ìtọ́lù sọ̀rọ̀ yìí àtàhábù yẹ̀dùnàwò ilẹ̀ ìgbúdà ó wá rí àwọn èèyàn rẹ̀ tẹ̀bàbá èyí tẹ̀ wá mọ́sánásí tẹ̀lẹ̀ ẹwà lè tó lọ pàtẹ owó ìyá èyí tẹ̀ ń lulẹ̀ ìgbàlù lẹ́sẹ̀ wọ́n lè tó dé fìlà tó lọ lẹ́yìn láti rí àwọn ènìyàn yóò máa wá kò sójú ọ̀nà tí a ó ti sọ mú o sí lójú ọ̀nà mẹ́rin alẹ́rìbúdà ìsìnà yóò nà sọ fún wa láàrùn tó dá tó ní aláṣẹ fún mọ̀ pé sílẹ̀ ọlọ́ni kúlù ìrẹ́ Muhammad sallallahu sọ fún gbogbo àwọn èèyàn tá a rán ẹ̀sí iná húdà iná húdà láì wá ní húdà ó rí ìsìn Ìsìláàmù tó mú wá ìfi ọlọ́ọ̀bà láàyè kan ó gángan lẹ́sìn bóyá náà wá ẹ̀sìn olóògbé ọlọ́run nìkan lọ ọlọ́run ní ẹ̀sìn tó jẹ́ ọ̀nà mọ́ ọlọ́run tó ní ọlọ́run nìkan ni ká máa pè ká máa pè nǹkan mí lẹ́yìn ọlọ́run òun náà títí ìjàmá òun náà lẹ́sẹ̀ wà òmìnirí náà máa wá sọ fún wa yí pé wọ́n pa wá láṣẹ ánú sílímà ìrọ̀bílẹ̀ alẹ́mì ilé kájú kájú sẹ́lẹ̀ tó tàbí jàmá ọba àgbáláyé àdáàmù ha òun dáadáa a ń gbé ẹni tó dupá ju sẹ́ẹ̀lẹ̀ fún àlùlá òun láàmà pè ní múmi ní o sì ní dupá ju sẹ́ẹ̀lẹ̀ fún àlùlá àkókò jẹ́ni tí ó máa pe àlá nìkan tó fi lè sàbẹ̀lẹ̀ ní àlá tó bá ti wá ń pe nǹkan ní lẹ́yìn àlá o tó dupá ju sẹ́ẹ̀lẹ̀ fún àlá ilé jẹ́ ìrẹ̀lẹ̀ kejì sọ́dọ̀ àyà 71 ẹ̀rí ẹlẹ́ẹ̀kẹta ọlọ́dí á mọ̀ pé ṣe rí gbogbo nǹkan táwọn ọ̀rọ̀ ń pè lẹ́yìn ọ̀rọ̀ ẹrù wọn bí i wọn ẹ̀gbọ́n jíjẹ̀ náà gbogbo táwọn ọ̀rọ̀ ń pè lẹ́yìn ọ̀rọ̀ ẹ pé ẹrù ń pè ẹrù tẹ́ bá lẹ́bí tí ò pé àlá tó bí yá ṣe ẹ̀sọ̀ fún pé ẹ̀rù pé ẹ̀rù tẹ́ bá lẹ́bí tí ò pé àlá tó ń pé ìta ẹ̀sọ̀ fún ìgbà fún ìyẹn pé ẹ̀rù pé ẹ̀rù ẹ̀rù ó sì ní tó fẹ́ ṣe fúnra wọn ọ̀gá ẹ̀rù ló fẹ́ ṣe kan fẹ́rú ẹjọ́ wà ló fún ẹ̀rù ní ìsìn ọlọ́lẹ̀fẹ́ ṣe fúnra yín ẹ̀fẹ́ lábẹ́ ọ̀gá kan kódà tọ́dọ̀ bá fún wọn níṣẹ́ tó bóun náà níṣẹ́ tí ó lè wá parí títí ẹ tó bá sọ pé òun fẹ́ràn òun lọ́wọ́ tọ́dọ̀ bá fi bìẹ́ báyìí ó tún ṣe kí ni ó tún fi lẹ́nu ó tún tó pé kò kò lè gbádùá rẹ̀ òṣàtòkè olùgbàdúrà rẹ̀ ọlọ́bà aláàfà àwọn ọ̀tàálá ó jẹ́ agbélé tíwátìlà àárọ̀ ayàwọn 94 ọlá ní àwùdùmí ńlá ìrìnà ṣẹ̀tọ́ nírọ́jì iná lẹ́bí ìnàtẹ̀dẹ̀ ó ní ìlú nílá ọlọ́dìdájúdájú àwọn tẹ́ẹ̀ ń lẹ́yìn ọlọ́run ìbádún àmúsádùkún ọlọ́ni èèyàn bí i tí làwọn ẹ̀ ọlọ́ni àwọn tẹ́ ń pè lẹ́yìn ọlọ́run ẹ̀yìn èèyàn èèyàn bí i tí yí làwọn náà gbogbo ń tẹ́ ní tàbí pè yí ní ẹrú ló ń bẹ̀rẹ̀ ọ̀pàá àwọn tàbí pàwọn náà ní ni tàbí pàwọn náà lẹ́rú ọlọ́run á tó ìjàlẹ́yìn kan tó dágbára ọlọ́chàlẹ́jì wa ọlọ́chàlẹ́jì gbogbo àwọn tó pè nǹkan mẹ́lẹ̀ yìí lẹ́yìn àlá ṣọ̀rọ̀ pé àwọn tó pè nǹkan mẹ́lẹ̀ yìí àlá ọlọ́run ní ìdí wọ́n pè kí lọ́lọ́ bá pè wọ́n náà bí bí ìdí wọn ọlọ́run tẹ́lọ́ wá ń dá òtù wọn ta sọ orí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ ọlọ́run ní fàdíhùn ọlọ́ni ẹ̀pẹ̀ wọn tẹ́ẹ̀bá gbà pé ni wọ́n jẹ́ làwọn náà ilé ìgbò náà ṣe jẹ́ ọlọ́ni fàdí ohun fàdáyé gbẹ́jìbú lẹ́fún sọ́bíkì ọlọ́ni wọn ọlọ́ni wọn fọ́lì ìbú lẹ́fún dá bẹ́ẹ̀ wọn fọ́lì

ìtumọ̀ rẹ̀ ní pé fífúrọ̀ sàlímà bọ́lọ̀ ọba dábọ̀ wọn nìyà pé national instinct ó mọ̀ pé orí tóun pè yí sá lòun pè àmọ́gbà tí wọ́n wá dá lóhùn àdúrà tọ́lọ́pọ̀kọ̀dà tọ́lọ́pọ̀dà tó kó عباد الله تعالى سورة الأعراف آية 187 bákan náà ọlọ́run tó sọ náà yà ní wípé gbogbo àwọn tẹ́ ń pè ọ̀lẹ́ wọn tí ọlọ́run bá pè wọ́n jẹ́ wọn gbogbo àwọn táwọn èèyàn ń pè lẹ́yìn àná ọlọ́mọ ẹ̀rọ lẹ́gbẹ́ ló wọn. ìǹtẹ́ ìwá lọ́dọ̀ wọn fún òòlè fún oyin. ìǹtí wọn wá ọlọ́ni mo ṣe kí ni táwọn èèyàn lọ sọ́dọ̀ wọn sọ́dọ̀ táwọn fún ẹjọ́ lọ bẹ́yọ̀ ẹjọ́ lọ bá Ṣàngó ẹjọ́ lọ bá Ọbàtálá ẹjọ́ lọ bá òṣàbẹ́jì ẹjọ́ lọ bá eégún kìnnìkan ẹjọ́ lọ bá òrùkan ẹjọ́ lọ bá ifá kan ẹ lọ bá jẹ́rù kan tó lọ bá jẹ́rù tó lọ bá táwọn ìyọ́lọ́ bá láyé lẹ́yìn ọlọ́ọ̀bà àlà ọlọ́pàá gbogbo ọmọ wọn ò fún yín torí wọn ò ní lọ́wọ́ ni wọ́n nínú ayàwó sọ́dún náà ayàwó sí ẹgbẹ̀rún tó lọ tó làhán ìpèsè òdodo ẹni tí ẹ̀ máa ń pè tí máa ń dáyàn lóhùn ní reality sense ọlọ́dẹ aláàrùkan lẹ́wù dáàwàtọ̀lá ẹni tí ẹ̀ máa ń pè lótìgbọ́ àti lódodo tí máa jẹ́ pé èèyàn tí máa ṣe tíyàn fẹ́ fún ni ọlọ́ni òun nìkan ni kò sí máa

tí wọ́n torí ẹ̀pẹ̀ wọn ọlọ́run bí wọn láwọn ṣe gánà wọn ò lè ṣe ṣẹlọ pé ọ̀rọ̀ tó bọ̀ bá sọ yìí ó yẹ kó ti tó ní làákàyè wípé àwọn òṣà tẹ́ ń pè àwọn èèyàn tẹ́ ń pè àwọn ànẹ́bí ọlọ́run tẹ́ ń pè tẹ́ kí wọ́n ṣe nǹkan fún yín ọlọ́run ní wọn ò lè ṣe é wọn ò lè gbọ́ pé yín kí ló dé tí wọ́n fi lè gbọ́ pé torí gbogbo ẹgbẹ́ lọ wá gbogbo táwọn èèyàn gbogbo ohun tí àwọn èèyàn ń pè lẹ́yìn ọlọ́ọ̀bá àlá òkú ni wọ́n ilà nàbí yìí ìsàlẹ̀ ìgbà láti wọ̀tẹ́lẹ̀ ìsàlẹ̀ ìgbà ló ṣe iṣẹ́ ìdíjú padà wá fún àwọn tẹ́ ń pè ń gan wọ̀n fẹ́ sí àwọn amọ́dà ti jáde kò mọ̀ bá wọn ní pé torí pé ń tó ṣẹlẹ̀ láyé ìdìbò mọ́nà à ń lo àṣẹ ìdáyé àwọn tó ń pe primary yẹn àtúwà àtẹ̀dì ní ìsìn àtúwà ní g4 ẹ̀lẹ́ẹ̀kọ́ g5 wọ́n máa infinity lọ́wọ́ ìlọ́wọ́ ẹni kò máa torí lóṣù láyé ìsìnkò yé wọn wọ́n máa wọ́n ti bẹ́ẹ̀nù àyàtùmí ọlọ́run kò lè bá ayé yìí láyé náà kí ọlọ́run pé wá nothing they can do nothing ọlọ́run ò lè ṣe kankan ajá sí pé kódà kí ló kéré jù kí ẹ̀mọ́ ẹ̀jẹ̀ bẹ́ẹ̀ dàgbáyé ẹ̀wọ̀n tó bá kéré jù tó ẹ̀kú kódà tó ọmọdé lè ṣe fún ọmọ kókó lè ṣe fún yẹn ẹ̀mọ́ tó mọ̀ ẹ̀kó lè ṣe fún yẹn tó kéré jù ó lè tọ̀ síyàn lára abẹ́ẹ̀kọ́ tẹ́lọ fọ aṣọ àdúgbò pọ̀ ọ̀gbọ̀dọ̀ síyàn ní ara ọ̀tọ̀ ní iṣẹ́ ní bó ṣe kéré o àwọn òṣà wọn àbáwọn tẹ́ ń pè wọn ò lè ṣe tó kéré tọmọ kékeré ṣe wọn tí ò tí ì fẹ́ wọn tó ṣe fún yìí àwọn òṣèlú ọlọ́wà ní ìlà kàbáàtì ní kàfẹ́ yìí ìlàlìmáàrí ọlọ́ ní ẹ̀rí àpèjúwe àwọn tí máa pè nǹkan ní ìlẹ́yìn ọlọ́run tí kó dáwọn lóhùn ọlọ́ ní àpèjúwe wọn ó dà gẹ́gẹ́ bíi ẹni tó tẹ́wọ́ rẹ̀ méjèèjì báyìí tó ní odò ńlá a very deep ocean yẹn wá tẹ́wọ́ báyìí báyìí kí ló mẹ́jì jọ̀nà ẹni tó tẹ́wọ́ sómi ọ̀tọ̀màtìkíyà a ti gbọ́ ní pé ògbẹ́jẹ́ kí ni ògbẹ́jẹ́ kí ni ògbẹ́jẹ́ ó wá bẹ́ẹ̀ mọ́mí ó wá tí ọwọ́ sí omi báyìí kí ni ọ̀rọ̀ ń bẹ̀rẹ̀ tó fi dá sómi lìyẹ́bù lè gọ̀lì fáàhù lìyẹ́bù lè gọ̀lì fáàhù ó fẹ́ jẹ́ kí ẹnu rẹ̀ bó ṣe jìnà tó lò tó lọ́wọ́ sí ó wá fẹ́ ti ẹnu fa omi láti ọ̀nà jíyìn ìbádà láì ìgbà ààrẹ kájú káyà ìgbà ṣẹ́bì ní òrùn ọ̀pọ̀lọ̀ tí mo sọ ìjíwá rẹ̀ ẹni tó gẹ́ẹ̀fẹ́ tó bá tẹ́wọ́ sómi báyìí kò súnmọ́ bí omi ó jìnà sómi ó wá tún wá ń lẹ́nu báyìí sí bó ṣe fẹ́ ọwọ́ tó tẹ̀wọ̀n kò tí tó ó tún wá ń lẹ́nu sí ọ̀kan kọjá ọwọ́ òun pẹ̀láti ẹ̀kọ́ òun fẹ́ ṣe kí ni òun fẹ́ mú omi ṣé ní òun lómi náà ṣé yóò rí omi náà mú ẹgbẹ́ mílò ìjọba ọlọ́run wá ní wà máa dúwà olèka fírí na ìlà fi dọ́lá ọlọ́run àpèjúwe àwọn kèfèrí tí wọ́n ń pe nǹkan ní ìlẹ́yìn ọlọ́ àpèjúwe wọn nìyẹn gbogbo àdúrà tí wọ́n bá ṣe ibà wọn fẹ́ gba nǹkan lọ́dọ̀ ẹni tí wọ́n ń pè wọ́n kàn ṣe dànù ni. wọ́n ń ṣàdúrà dànù ni. bàbá tó ń gbọ́ mi ìyá tó ń gbọ́ mi tó bá fẹ́ máa ṣàdúrà dànù ta ló máa pè é aláàlú máa pè é ẹni pé jésù ń ṣàdúrà dáadọ́ tó ọ̀rọ̀ rẹ̀ dàbí ẹni tó gbẹ̀ngbẹ̀ tí ẹkùn pọ́ sódò kó kí ẹnu wọ́ odò kó mọ́ mi jẹ́jẹ́ tó bá bẹ́ẹ̀ kẹni mọ́ lò tábọ́ máa pèjọ máa aláàlú máa pèjọ àmọ́ tó bá jẹ́ nìkan tó já tó jìnà sódò tó bá jẹ́ nìkan tó já tó pé ó ń pè ìtàn nílẹ̀ yọ́nà ìtumọ̀ ẹni pé ó jìnà sódò ó wá tẹ́ ọ méjèèjì ó tún wá lẹ́nu òtù ló fẹ́ mú mi ó lè ló ní mú ìgbà ìyà àgbẹ̀ mú torí pé òtí ìṣẹ́ta tó fẹ́ mú rí àwọn àlùfà ní ọlọ́run fún wa ní kìláyà kan ọlọ́run díwò kìláyà kan tó lágbára bọ́lọ̀ ṣe ṣàlàyé ọ̀rọ̀ kèbìrí tó pè nǹkan nílẹ̀ ìrọ̀lọ́run ọ̀rọ̀ rẹ̀ dàbí ẹni tí ò fẹ́ jẹ tó wá rí ná tó ń jò látara ná tó ń jò ó wá tẹ́lẹ̀ ògbẹ́ ẹ̀gbọ́n ní ilẹ̀ rẹ̀ ògbẹ́ ń jẹ́ ó wá rí ná tó ń jò wàwùwàwùwàwù tó ń gbóná gan ọlọ́run gbogbo ẹni bá ti ń pe nǹkan mi lẹ́yìn ọlọ́ ọlọ́run ọ̀rọ̀ wọn ò bá àwọn wọn ìbádà láì ìjọ àdà nínú àyà mi ọlọ́run pé gbogbo àwọn ọmọdé tó ọlọ́run kò 20 21 olùgbà wọn tí wọ́n ṣe ìkàmí ẹ̀yìn ọ̀rọ̀ ọ̀rọ̀ tí wọ́n pè kò lè ṣe ìjọba kò lè dá. ọlọ́ni wa lẹ́bí náà yàjẹ̀ òun náà mí ìdùn nílá ọlọ́ni ẹ̀rí àwọn tí wọ́n pè àwọn tí lẹ́yìn ọlọ láyá kúlùkù náà ṣe a ọlọ́ni kò lè àwọn tí wọ́n pè lẹ́yìn ọlọ́run sọ̀rọ̀ ọlọ́run kò lè ọya ọlọ́dúgbò ìdájọ́ ogun ọlọ́dúgbò ìdájọ́ ànábì ìyíta ọlọ́dúgbò ìdájọ́ gbogbo tí wọ́n pẹ̀lẹ́ ìrọ̀lọ́ ọlọ́ni àwọn tí wọ́n ń pè lẹ́yìn ọlọ́run àwọn nǹkan ní tí wọ́n pè lẹ́yìn wa ọlọ́ni wò lè dá nǹkan ọlọ́ni àwọn aládá wọn nínú làákàyè tó sú ṣé ẹni tó dá àtọ́lé ẹ̀ká pè ní abẹ́ni dáadáa ọlọ́ni tí nǹkan wá sí òyìn dáadáa ọlọ́ni àmọ̀wá tún wẹ́rù lẹ́ ni kódà mú ṣẹ̀rí ọlọ́ni wọn ò lè dá kankan awa la wọn ọlọ́ni ni kó dá òkú ni wọ́n wọn ò bí wọn dá kí wọ́n ṣẹ̀rí ọlọ́ni kò wá wà máa tí òun na náà yóò rẹ̀ ọlọ́ni tẹ́lá wá ń pè àwọn tí wọ́n àwọn sọ ògùn ọ̀yà àti gbogbo nǹkan ní táwọn èèyàn sì ń ọlọ́dẹ ìdílé wọn pé ìgbà wọn mú òkú wọn ò sọ tọ́mà tó kú ìgbà wọn láàbí wọn ìdílé ọlọ́dẹ wọn ò sọ ìbádà wo ìròyìn tá wá nípínlẹ̀ tí ó máa gbẹ̀rẹ̀ láti tá pè ẹ̀rí pé kò síwòye fọ́mọ̀ náà sọ yóò wọn ò lè dá wọn ò lágbára wọn ò níkẹ́ tó gbòòrò bákan náà òkú ni wọ́n òkú ṣàlàyé nínú ayà ni suratul hajj aya 73 ọlọ́kùnjẹ́ àrùn pé gbogbo tí wọ́n ń pè lẹ́yìn àgbà ọlọ́run lè yàn ẹwọ́n gbogbo lọ́wọ́ fi kọlifáì àwọn òṣà táwọn ọ̀nà ń fi lẹ́yìn lọ ayétàwọn ọmọ wá agbára lọ́dọ̀ ẹwọ tọ́lọ̀ fi ń kọlifáì wọn àwọn ìyátàwọn yẹ gbára lé àwọn oṣó àwọn àjẹ́ tó jẹ́ omi àwọn ìyá ló pè ògbọ́lọ́ ẹlòmí àwọn àgbà ló ń pè ògbọ́lọ́ ẹlòmí òṣà ló ń pè ògbọ́lọ́ ẹlòmí èèyàn ló ń pè ògbọ́lọ́ ẹlòmí òṣà ló ń pè ògbọ́lọ́ ẹwà wo tọ́lọ̀ fi ròyìn wọn ọlọ́ni àríwá ọlọ́ni a ń pè ẹ̀yọ́ ọmọ ènìyàn lórí ìgbà mẹ́sàdó ń ńlá ọlọ́ni wọ́n fẹ́ júwe àpòjúwe kan ńlá ọlọ́ni ẹ̀lẹ́dẹ̀ẹ́ bá gbogbo wọn iná lẹ́dínà tẹ́dínwó nàmí ń dún àwọn tẹ́ ń pè lẹ́yìn ọlọ́run àwọn tẹ́ ń pè lẹ́yìn ọlọ́run bá aláà láríyá kùlùkù zùbàbà ọlọ́run ò bí wọn dáa wọn ò ló bẹ́ẹ̀ wọn ò lè dé ṣiṣin ọlọ́ni àwọn ń bẹ́ ń pè lẹ́yìn tó eh? pọ́n wọlé àbọ́lọ́wọ̀ pọ̀ wọlé jama sọ́lọ́wọ̀ pọ̀ wọlé ọlọ́wọ̀ sí pọ̀ wọlé jẹ́ torí ọlọ́wọ̀ sọ pé wọ́n lè dáa wọ́n lè dáa kí jama wọ́n lè dé ṣíṣe kódà wọ́n lè dẹ́fọ́ torí eṣíṣí àtẹ̀fọ́ ewolókòrí jù mẹ́ eṣíṣí tóbi ju ẹ̀fọ́ lọ kódà wọ́n lè dé rà wọn ò lè dé títí wọn ò lè dé mọ wọn ò lè dé rà àmọ́ lọ́n lè ṣiṣí torí kí ni ọlọ́ni wọ́láwí jọ́mẹ̀rún lẹ́wù wọ́láwí jọ́mẹ̀rún lẹ́wù ọlọ́ni tàbátì ẹ̀wà tàbátì àmà kan fún wa tàbákò kẹjọ fún wa ìgbà àkójọ rẹ̀ àbáwọn ló ti kójọ fún ara wọn kí ni wọ́n kójọ àwọn tí wọ́n kójọ sí di òṣà wọn àwọn òbí àwọn olóko àwọn epo àwọn atari iyọ̀ adùn ọmọ kó gbogbo ẹjọ́ sí di òṣà báyìí wà ní yẹ́ lóbo ohun zùmbà bẹ̀ ọlọ́wọ́ ní èṣíkà bùwá ibi tó ti ń pè èrè wọn ní o tó ti pè òṣà wọn ní o tó ti pè èṣù wọn ní o gbogbo tí wọ́n kó kalẹ̀ ẹlẹ̀ kí òṣà wọn jẹ kéṣù wọn jẹ kálùsẹ̀nù wọn jẹ kìdí kan ó jẹ rẹ̀ rẹ̀ o obì tó bèèrè òun rẹ̀ o iyọ̀ tó bèèrè òun rẹ̀ o epo tó bèèrè òun rẹ̀ o orúkọ tó bèèrè òun rẹ̀ o atálé tó bèèrè òun rẹ̀ o tọ́pọ̀ ògbẹ́lẹ̀ tí wájú ẹ̀ báyìí ǹjẹ́ wọ́n rí tó ti lánà tó ti jẹ́ ṣé wọ́n rí tó ti lánà tó ti jẹ́ kò sí oúnjẹ ìrà náà ní gbogbo àdìẹ́ lọ sí dé oúnjẹ ìrà ní ìrà ní oúnjẹ tán ọmọ àdìgbé tẹ́lẹ̀ ò tán ọlọ́ni tẹ́ṣin bá wá wá tó máa gbé kékeré nínú oúnjẹ tí wọ́n kó bí áṣúgbà ní àátò ní tí ṣe rárá gbé nǹkan kékeré látara nǹkan náà ọlọ́run níbi tẹ́ẹ̀tì mà wà ń yasluk wà ń يسرهم ذبابا شيئا لا يستخدموه من أم ضعفا طالبه والمسلوب ọlọ́ni tí èsì bá wá gbé kékeré tí bá gbé kankan nínú àwọn ọmọ ọ̀run tí wọ́n kó kalẹ̀ o ọlọ́ni mo kápá kí wọ́n gba in kékeré kéṣì sì ń gbé tọ́gbà lẹ́nu láìpẹ́ mọ́bí lọ́rọ̀ jíjìn àwọn tí wọ́n bò wọn ò kápá láti gbà lẹ́nu jíjìn kódà òòṣà tí wọ́n ń bọ̀ ọ̀hún gan àwọn èdè tí wọ́n mú wọn òun náà lè jẹ́ kí ni kò lè já àgbà lẹ́nu tí tó bá pe ìgbà ẹ̀sìn lọ́ba gbé ni mo ní. ọlọ́run tó bẹ́ẹ̀ jọ́ bìtì ọlọ́run ọ̀lẹ́yìn wani masilu iṣẹ́ wa náà tẹ̀bí tẹ̀bí iṣẹ́ lẹ́ẹ̀bí pé nǹkan náà kí lóògùn lẹ́ẹ̀tẹ̀ náà ọ̀lẹ́ lẹ́bí mọ̀ pé àwọn àbá ní áyà yìí àwọn tí wọ́n mọ̀ ọlọ́run ní ọ̀lẹ́ làwọn méjèèjì ọ̀lẹ́ ló wájá kó jẹ́ àbálágbára ẹ̀ẹ̀dọ́mí ló jẹ́ náà ṣí ọ̀lẹ́ lẹ́ẹ̀ká jẹ́ ní àbálágbára àjẹ́ni tó ti àlá ní alágbára ẹni bá ti ń pè gọ́mìlẹ̀ yìí àlá kí ló jẹ́ náà báwọn wá ní kìí ó jùmọ́ wá dẹ́rù bá wọn sú àmà kéferí yóò máa wá ṣẹ́rù gọ́ ó máa wá bẹ̀rù àkàlà onímánì onímánì tó bá ní mánì tó bá ní onídọ́lá wà ní bàbá wámi ọlá ẹ ti pẹ́jù ẹni bí ní kọjá bí mo wà yìí ẹni bí ṣe kí ni mi ò ní kọjá bí mo wà yìí ìbádà láàrin tààlà ní ìparí ọ̀rọ̀ mi anábíwá Muhammad sallallahu alaihi wasallam anábìdí a máa pàtàkì ìmábí ọlọ́run nìkan ìmábí ọlọ́run mẹ́ṣàdúwà kí wọ́n fi gbáfẹ́ lẹ́yìn ọlọ́run a ti àfáà kan ní Abdullahi ní àwọn sàábà tẹ́lẹ̀ wà Muhammad wọ́n ṣe sàábé lásán sàábé tó yẹjú débi pé nẹ́bí ṣàdúrà ọlọ́run ti gbàdúrà nẹ́bí ní ilé ní ìlórí sàábé أنه ركب خلف رسول الله صلى الله عليه وسلم يوما náà wọ́n ti bá halifa rasulullah sallam yàwó náà wọ́n ní dọ́kan wọ́n bẹ lórí nǹkan ọ̀gbọ̀n ànábì ń bẹ wájú àwọn bẹ lẹ́yìn lọ́jọ́ kan faqala lahu rasulullah sallallahu alaihi wá ń sọ fún wọn mo pè ìrẹ ọmọdé inni àlímùka kalimat anábi ní mo fẹ́ fi mọ̀ èmi mo fẹ́ fi mọ̀ àwọn ọ̀rọ̀ kan ṣọ́lá àwọn ọ̀rọ̀ ni mọ́ yìí ọ̀rọ̀ tó yẹjú alámọ̀yáyé ni bó bá ti sọ yóò ayé rẹ̀ ó yẹnjú sàárè rẹ̀ yóò da alìkìyàmà rẹ̀ yóò ṣe kíni yóò rọrùn jẹ wá pọ̀ láwọn ọ̀rùn Adébìnrin ìfàdọ̀ láha ìyá fàdọ̀ kẹ́, adébìnrin àkọ́kọ́ tí máa kọ́ wọn òun ni wípé máa ṣọ́ ìwọ̀ ọlọ́run ṣẹ́rí àṣírí ayé tí ó fẹ́ láyé lọ àtẹ́lùwà fẹ́ jú ìtaṣì táàfì láyé lọ ìwọ tó lọ bá fẹ́ láyé lọ àtẹ́bì ní ìfàmùlá yàmfàmùlá àkọ́kọ́ ni wípé máa ṣọ́ ìwọ ọlọ́run ọlọ́run ló máa ṣe kí ni ọlọ́run ṣọ́ wa máa ṣọ́ ìwọ ọlọ́run ọlọ́run máa ṣe kí ni ọlọ́run ṣọ́ wa tó bá jẹ́ ní tí ó mójú tó àṣẹ ọlọ́run mú ní sàṣẹ́kú mú torí ibi tí agbára rẹ̀ wà òun náà ní kó máa kò fi ọlọ́mà kí ọ̀dọ́ mi fún wa yìí ògùn tó ju ogun lọ ìwọ máa sọ́wọ́ ọlọ́run tó bá ti ń sọ ìwọ ọlọ́run mo fẹ́ mo fẹ́ ọlọ́run mo kọ̀ mo kọ̀ ọlọ́run tó bá ti ń tẹ̀lé kí ọlọ́run ṣe fọ́ tọ́bátàbà kò ní bá tọ́bátà sí ọ kò ní rán ọ tọ́bátà orí ẹ̀dá burú kò ní bá ògùn nípa látọ̀mà lọ́jọ́ kẹrẹ òpó ìyá dùn gbogbo mọ́jú ní ó fi wá kílù túbú ìyá rọ yìí aláwọ̀ ìpín lóògùn wọ́n ní mọ́dà lọ́pọ̀ tó gbóná lọ́wọ́ adúgbò tó fẹ́ wọ́n ti bá ní kò sí kẹ́kẹ́ kò sí kẹ́kẹ́ kò sí kẹ́kẹ́ ọ̀tọ̀ àfẹ́ mẹ́ta ọmọ orúkọ ẹ̀ lọ tí wọ́n ti gbóná àwọn èèyàn nígbà sílẹ̀ tí onígbà ó yẹ wọ́n kú wọ́n tún tà sí kò tún kú ṣọ̀pẹ̀kọ́ sọ ọ́nà ìyá rẹ̀ yìí kò sọ fún wa tó bá tó wáyé adé àṣàláwà rẹ̀ fún akọ́bọ̀kùn máa sọ ìwọ ọlọ́run tí ọlọ́run bá ṣe fún wọn náà ọlọ́run máa sọ wọn. àdẹ́tùwà mọ́sán islam ní ìfàdùnlá tẹ́jìdú tùjáhaka àdẹ́bì ní àdẹ́wà sọ́wọ́ ọlọ́run tó wọ́n bá ti ń sọ ìwọ ọlọ́run gbogbo ìgbà ló máa rí ọlọ́run wa àdáà tí ó ma rùn ẹ lọ́wọ́ tí ma fẹ́ tí ó ma fún ẹ lọ́wọ́ sọba ti ń dáa ní dáàrù ọlọ́wọ́ máa jẹ́ ma tòrò gbogbo àwọn sọba ti léwá gbogbo ètò wọn lórí ẹ àdẹ́bí wa ní kò sí ìsáwò wà ìlà sàáfíà ọmọ yìí tó bá tọrọ nǹkan tó bá fẹ́ béèrè nǹkan fásitì ọdún àlá ni ti béèrè afúnni má ta ní jẹ́lẹ̀ sọ́dọ̀ ẹ̀kọ́ lẹ́tì ẹ̀dá òkọ̀ lẹ́bí o mẹ́ẹ̀kẹ́ rọ́dù ní ẹ̀dìdì rọ́dù òkọ̀ lẹ́bí bọ́lọ̀ bá fún ọ tó bá ń lo mútà láà mẹ́rin ọlọ́run sí lè fúnlẹ̀ lórí àmẹ́ni máa ń múyàn ní nǹkan tí ò kí ń kábàmọ̀ pé mo sì fún ọlọ́run bá nìkan lónìí bọ́lọ̀ bá fún ọ bó bá lò fún kò kábàámọ̀ bó bá lò fún kò ní lára ìwọ ló géènì tó bá lò fún ìwọ ló lùsì náà tó bá lò fún àtẹ́tù bá bẹ́ẹ̀ tọ́lọ̀ kan ọ̀tá ní ẹjú máa bèèrè ọ̀dọ̀ àlá ó fi mọ́ màrẹ́ o máa tọrọ kọlọ́dọ̀ àlá torí bàbá lè kú máa tọrọ kọlọ́dọ̀ àlá torí ìyá lè kú máa bèrè lọ́dọ̀ àlá torí ọ̀gá lè kú tó bá jọ ní pé bàbá ni ìyá ni ọ̀gá ni ẹ̀gbọ́n ni àbúrò ni tó bá ilé kú lẹ́bàtọ́ pé olóòrè òun lé gidi olóòrè òun lọ alátìlẹyìn òun lọ ìdóbi òun adájúwa Muhammad sallallahu alaihi wasallam adájú fàyílá ìtàáńtà billah fàtàín billah bó bá ń wá ìrànlọ́wọ́ ọ̀dọ̀ tá ni ó wá lọ ọ̀dọ̀ àlá iyyaka na'budu wa iyyaka nasta'in. ìrànlọ́wọ́ ọlọ́run ní ẹ̀dá ìrànlọ́wọ́ ọlọ́run ní ẹ̀dá wa wọ́n láì lọ́wọ́ ọlọ́run wa ọlọ́run ìkan ní máa rọrùn lọ́wọ́ torí pé èèyàn wọ́n yọgi lẹ́sẹ̀ rẹ̀ gbà tó ṣe kí ìjọba nígbà tó lérò àwọn tó bá ti mo ń bọ̀ tó sọ fún ọ̀hún ó dọ̀tún lábó tó dé ànábì níbo sí ìtàn sallallahu alaihi wasallam wa alam anna al ummata law ijtama'u ala an yanfa'uka bi shay' ànábì lọ́mà tí gbogbo àwùjọ ọmọnìyàn àbálùjẹ̀nú ìjọmọnìyàn àbálùjẹ̀nú tọ́bá kó jọ pọ̀ lórí kankan ọmọnìyàn papọ̀ nítorí ẹni àjẹ̀mí náà papọ̀ nítorí ẹni àwa ní èèyàn tó papọ̀ yìí ìjọ wọn àtàlùjẹ̀nú kí ló fà á lọ́mi papọ̀ wọ́n láwọn fẹ́ ṣe dáadáa fún ọ̀rọ̀ tàbí sọ̀rọ̀ tàbí lẹ́bí sọ̀rọ̀ ikú wọ́n jẹ̀mẹ́ náà anábìwá Muhammad anábì ní láàmìyànfáhùkà bi shay'in kọ́dí kàtàbà olóòwò lẹ́gà àdẹ́bì ní ṣorí tọ́lá ọ̀fẹ́ ṣe dáadáa kún ò lè rí kún ò lè ṣe aláǹfààní kan àyàfi ìntọ́lọ̀ ti kọ kalẹ̀ pẹ́ pé yóò máa já àǹfààní kálà tó kọ̀ lẹ́rú àyàfi pé àlùjànú kò lè sọ nípa lọ́rọ̀ tó bá sàlùjànú tó lọ́rọ̀ ọ̀rọ̀ tó wọ́n ti kọ fẹ́ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tó ṣe kí ni òun ló ní àmọ́ ṣàlùjọ̀nú ó sì kó lè bá ṣe kí ní kó lè bá tó rí gbogbo tó bá lọ bá lẹ́yìn ọlọ́run tó wá kàrẹ̀ rí kankan ìgbà ìyẹn tó ló ṣe ìdí wọ́n kọ fún ẹnu tẹ́lẹ̀ ló ṣe kí ni òun ló gbà ẹnìkan lọ kọ̀rẹ́ rẹ̀ nítorí wọ́n fẹ́ tó mú owó nígbà tó kọ̀rẹ́ rẹ̀ tán tọ́lá ìjọba lò lára ọ̀rẹ́ rẹ̀ tí wọ́n lò fún lọ́ṣẹ́ ogun ẹ̀sán lọ́ṣẹ́ lọ́ṣẹ́ tó fi wẹ̀ ìgbé owó dé owó tí ó kọ̀kọ́ rí ó bá pàdé ọmọ olówó kan ó bá ní ah, à ọlọ́wẹ́dá mo ti wá ikú láti ẹlẹ́mọ́ mẹ́ta ayé lọ́rẹ̀ inú rẹ̀ ló pé à ah, ọ̀pẹ́ wọ́n ní kí ní yóò jáde ojú jáde báyìí nígbà tó lọ́dọ̀ orí bá gbé díṣì lálá satellite dish ẹmọ satellite dish ètò tó kíkà wọn iṣẹ́ látẹ́lì ìlú gbà kan sẹ́látẹ́lì ẹmọ satellite dish látẹ́lì tó bí látẹ́lì látẹ́lì lọ rí èyí tó gbé sí lẹ́yẹ́sì lọ tó tó bí gbẹ́gbẹ́ wọn bàbá ìwà gbẹ́ ọ̀gá fún kó làpò fún ìkódà apẹ ńláńlá òun ló ṣe gíní olóògbé gbé gbogbo ọ tí ó sọ́ọ̀tì àbí òsọ́ọ̀tì torí àkówó mà àkọ́kọ́ yóò dolówó nù inú kádàrá àdébùwà bàbá sọ́lámù wá ní bákan náà wọ́n lẹ́rìn ìjábà òun alẹ́ àyà tó rò gá bí sẹ́yìn tó bá sì kọjọ ibi àwọn bẹ́ẹ̀ fi ìlera àkàkọ́ àwọn tàbí ó mú àwọn pépà àwọn ọ̀rọ̀ sí àwọn ọ̀rọ̀ sí ìdí sí anábíwá amma ni láàmìyà zúrù ka ilẹ̀ àdìṣẹ́ in kọ́tíkà sábà wùlọ́wà alẹ́ àdẹ́bì ni wọ́n lè rí gangan ṣe amúrúkọ wọ́n lè fi kọ́ bọ́bálá ọ̀bẹ́ ṣe ìgbàdámúrú yẹ bá fún àwọn tó fẹ́nu kẹ́lá ló ń tẹ̀lẹ̀ sí ọ àwọn kọ́ àwọn ló ṣẹlẹ̀ ọ̀rọ̀ tí wọ́n kàn síwájú ó kàn gba wájú ó kàn gbedele pẹ̀lú kádàrá ni àwọn ọmọ adébìnà wọn kọ́ láàfin wípé aláàmìkan ní alágbára ẹni tó bá rẹ̀ rírẹ̀ ó ti bẹ̀rẹ̀ kádàrá rẹ̀ kò sí ní tó fẹ́ ṣẹlẹ̀ sí wa láyé tá a wá yìí wọ́n ti parí ẹ̀rọ kádàrá àlọ́dì gbé gègé sókè láyé ṣe mọ̀ gbé gègé òun ti kọ kádàrá wa abẹ́kọ̀ọ́ wàjá àfàtì ṣòro ṣe wá rí ìwé tí wọ́n kọ́ sí ìwé tí wọ́n kọ́ sí wọ́n pè ní ṣùn ìkì tí wọ́n tún kọ́ tààdá àti wọ́n tún kọ́ jẹ́ kí ní òdìgbẹ̀ ẹwọ tí wọ́n gbọ́ ilé sójé tẹ́jì jama ẹni tẹ́jì rẹ̀ láwọn bá díkàdá rẹ̀ ó bá chẹ́ǹjì kí ló fi chẹ́ǹjì ẹ̀ àdúwà àdúwà tẹ́ fi yí kádàlá padà ewé àti ìkòkọ́ ewé àti ìkòkọ́ ọba tó kọ́ ló máa bẹ̀ kó jẹ́ kí ní kó yí padà sí dáadáa tó já sí pé àdúwà mẹ́ta pàdúwà lẹ́yìn ẹjẹ́ àríkí ọlọ́run pè ní ẹmọ́sẹ̀ àti ìtọ́lé lẹ́yìn ọ̀gá ilé ìyẹn tó láàrín ìṣúná ọ̀jọ̀má ìdájọ́ ìyẹn tó láàrín àrùsúná wọ́njẹ̀má àwọn tí ó fi sí ìdáyà súnà tó bá fún ìdáyà súnà káàlù máa pé aláàrẹ kan àbí ọlọ́pàá aláàrùn ọ̀dọ̀ ààrẹ èyí tí a sọ̀rọ̀ yìí kí ọlọ́pàá aláàrùn ọ̀dọ̀ ààrẹ kúrò àti ìdájọ́ mẹ́tẹ̀ẹ̀kọ̀ọ̀kan kọlọ̀dúnwà wà láyé kọlọ̀dúnwà àwọn ìsànlẹ̀ kó sì jẹ́ sábà ìlúrí fún aláyà àti àríkìyà àkóòlùkọ́ làhádà ìpọ̀lọ̀kọ̀ sàlámù alaykum wa rahmatullahi wa barakatuh